إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله إن من شروط صحة الصلاة اتخاذ الزينة عند كل مسجد قال الله تعالى يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وزينة الرجل ثوبان فإن لم يكن فثوب واحد يكون على عاتقيه على عاتقيه شيء منه قال النبي صلى الله عليه وسلم لا يصلين أحدكم في الثوب الواحد إلا أن يكون على عاتق على عاتقيه شيء منه متفق عليه وقال صلى الله عليه وسلم إذا صليت في ثوب واحد فإن كان واسعا فالتحف به وإن كان ضيقا فاستدر به متفق عليه والزينة المرأة عند الصلاة ثوب يستر جميع بدنها ما عدا الوجه والكف لقول النبي صلى الله عليه وسلم لا يقبل الله صلاة حائض إلا بقمار رواه أبو داود ولا يجوز أن يكون الثوب رقيقا يترك البدن لقول النبي صلى الله عليه وسلم صفان من أهل النار لم أرهما قوم لهم أسواق من أبناء البحر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات ماكيات رؤوسهن كأخنمة الإبل الماكية لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها يوجد من مسيرة كذا وكذا رواه مسلم ولا يصلى في الثوب الذي فيه سورة ولا تصاليح بقول النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة فيه كلب أو صورة متفق عليه وقالت عائشة رضي الله عنها ما كان النبي صلى الله عليه وسلم يترك شيئا في بيته فيه تقاليد إلا نفر متفق عليه ولا يصلى في ثوب له رائحة كريمة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 أبي قال النبي صلى الله عليه وسلم قد فخذيك فإن الفخذ عورة كما يجب على المرأة أن تغطي جميع بدنها لقول النبي صلى الله عليه وسلم المرأة عورة رواه الترمذي أجبكم وراء سبحان الله وسلم سيدي يسند لي láti lè rí àbí wọ́n kò káta lọ sọ́dọ̀ rẹ̀ yẹnu sí ọlọ́run lọ sọ àná wọ sàlẹ̀. a sọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ fún ayọ̀ mohammed sọ̀rọ̀ ọlọ́run wa lọ sílẹ̀ ẹ̀yìn sí ọlọ́run lọ sí ó dédé láti lè jẹ́ ìkẹ́ àti àná gbogbo àgbàlá ìgbàdá kí àti ìkẹ́ náà kí wọ́n bá wọn láti rẹ̀ àti àwọn sàhábà àti gbogbo àwọn akẹ́wọ́n tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbìyànjú náà. Asịsọ, díẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ tí ọkọjá nípa àwọn mẹ́jẹ̀mú ètò ṣe pé ọgbọ́dọ̀ pé síwájú kí ọwọ́ sóre ní àlàáfíà àtisọ nípa ìmọ̀ra àtisọ nípa àsìkò àti sọ nípa dídójúkọ kíkà báwo la ṣe máa gbọ́dọ̀ májẹ̀mú mi èsì àmà sàlàyé tó ṣe pé ẹ̀ka sàlàyé sí májẹ̀mú ìtumẹ̀ nígbè ìjọsìn sábà sí òlejì àti wọ́pẹ́ àgbọ̀nì ọ̀la ìtẹ́lí tí a máa ń tẹnu wọn ṣe alámọ̀rẹ́ Islam alámọ̀rẹ́ tí wọ́n ti kalẹ̀ pẹ̀lú òfin lẹ́yìn ti pẹ̀lú ìfẹ́ náà rẹ̀ kìí ṣe bí iṣẹ́ ṣe tóbi òun nìkan tí ó jẹ́ ìrìn ìsìlá dípò sí pé tí ọba kéré sọ́sá wà níbàámu sí ìlànà ti anábìyà Muhammad sallallahu alaihi wasallam. lọ́sẹ̀ kò ní sí asára yìí lónìí òun náà ni sísè ọ̀sọ́ lọ sínú mọ́sálásí ìjọba wà fún ọ̀nà yẹn ni òṣèlú ìgbà tí ìbá fẹ́ lọ sí mọ́sálásí tó bá fẹ́ kírun àbí kírun nínú ilé náà ó bo àwọn àyè kan nínú ara rẹ̀ tí ọ̀gbọ̀n sí ilé lò tọ́lá ẹgbẹ́ tọ́pẹ́ ilé sílẹ̀ irú ìrántí ìbáwí ìwé àtọwọ́ lọ́dọ̀ lọ́rọ̀ ọ̀sán àkọsẹ́ ọ̀rọ̀ sọ pé gbogbo ìgbé yìí ìgbà tí ẹ bá fẹ́ kí hàn èèyàn máa ní ìbára ẹgbẹ́ lọ sí mọ́tàlásì àbẹ̀fẹ́ kí hàn ó tó ṣe mẹ́tàlá ọ̀sọ́ yìí ẹ̀rí pé ẹ̀dẹ́ ẹ máa jẹ́ ẹ máa mọ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n kọjá ẹ̀jẹ̀ ìgbà tí ó jẹ́ hara àbí kẹ́ ẹ̀ mọ̀ ìgbà tí ó jẹ́ hara. ẹ gbọ́dọ̀ kọjá là kódà kò sí tí ó jẹ́ oúnjẹ hara láti jẹ́ tí ó tún wá fi èyí la àbí tẹ́ tún wá fi sòrò. ṣùgbọ́n ìgbà tí ẹnìkan kan wá bùkátà sí nínú aṣọ ó yàtọ̀ láàrin ọkùnrin sí obìnrin. ẹ̀tọ́ jẹ́ ọkùnrin aṣọ méjì sáńpẹ̀ ní ṣòkòtò àti ẹ̀rù ìlà ni ọ̀sọ́ tí ọkùnrin wá kó bàtà sí. ṣùgbọ́n tọ́ba tẹ́ pé kò ní ṣòkòtò àti ẹ̀rù ó lè wọ ẹyọ hàn. ọ̀wọ́ yìí ni ó ní bàjẹ́ ní bí yóò sì wọ̀ ọ́. èyí tọ́ba fọ ọgbọ́dọ̀ yẹ sí pé láti ìsàlẹ̀ tó ti wọ̀ ọ́. rí èyí yọ ọ̀fà ìjìká rẹ̀ níbẹ̀ tí ó dàbí sílẹ̀ wá sílẹ̀. tọ́ba ti ṣe déédéé àlàáfíà náà ni sàgbọ̀dọ̀ yà sí pé kọ́kọ́ fa ìjìká rẹ̀ torí bí alẹ́ yọ màá gbà ẹ̀ lọ́kọ̀ lọ́rùn ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó ní tí ẹ̀ lè ká nù yín tó bá ṣe ti aṣọ kan fẹ́ fi kí ọ̀hún tí ì ti aṣọ méjì tí ì ti ṣòkòtò àti ẹ̀wù yálà ni o àbí ẹ̀wù mìíràn ni o tí ìgbà ti bí àmì yìí alẹ́ bí sọ́kọ̀ lọ́rùn ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó ní pé ẹ̀rí pé ẹyọ kan náà ó kù ìjìká yìí yẹn pé kéjì kan mọ́ wà ní sísílẹ̀ so nínú àdéhùn mi ti ó tún sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ sí àdéhùn gbọ́dọ̀ wà àmìsílẹ̀ ó ní tọ́ba ti ń gbé aṣọ yẹn tó gáàyè dáadáa tí ò kí ẹ̀rí pé ó dé ìjìká yìí tọ́ba ti gbé yẹn wọ̀nyí ṣùgbọ́n tọ́ba ti ń gbé aṣọ tó fún ni tí ò ní lè dé ìjìká ẹ̀rù mára bí àwọn obìnrin ṣe máa ń lo àsọmọ ìgbà yìí ìyẹn fún ẹni tí ọ̀la gara ṣùgbọ́n àkàtẹ́lẹ́ là ní lónìí ẹ̀ tó ní kéré ní ọ̀la tó méjì mẹ́ta tó yẹ ń tọ́ka sí pé kéèyàn ó kírun pẹ̀lú ọ̀ṣọ́ rẹ̀ ó tún wájú ọlọ́run láì ṣe pé nǹkan ta ọyọ jáde nínú ara rẹ̀ ó náà nìkan sí ọjọ́ mọ́tò ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ òun tiẹ̀ gbogbo ara rẹ̀ pátá ìlọ́gbọ́dọ̀ àyàfi ojú àti ọwọ́ ìyẹn tí wọ́n ti gbé àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ojú àti ọwọ́ nìkan ni yóò fi lè tó ti àti pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin èyí lápá fún èyí ní àkùrẹ́ ní ilé yìí ẹ̀kọ́ ti àti pé ọkùnrin lè lákùrẹ́ gbàgbà mi tó ti gbé bíi bọ́ksà ní ọ̀sọ̀ ètò ọwọ́ kìrọ̀ àbí ọ̀pọ̀ agbádá tó yẹ pé kò ní wọ kẹkẹ sílẹ̀ ẹtọ́ wà lẹ́sẹ̀ rẹ̀ gan yọ máa rí ìwòwò rẹ̀ látara gbogbo àtàkùn ẹ̀ ti máa agbára tó ti dé pé eléyìí ọmọ àbàyè wọn jẹ tẹ́yìn ọba wọ agbára ọgbọ́dọ̀ rí fún pamara débi tí kò lè sí débi tí ẹtọ́ wà lẹ́sẹ̀ rẹ̀ ò ní lè rí ìwòwò rẹ̀ tí obìnrin náà ebi àti sábà máa wà òdìdí ìròsẹ́lómi òru pípàtípà ló ti kọjá ọ̀rọ̀ kan so eléyìí ṣé ìbáṣe bẹ́ẹ̀ fún àìmọye ìgbà tí ọ̀gá lẹ́yìn pàkíyèsí rẹ̀ so èèyàn ọ̀rọ̀ míì nù. Màlẹ́ ìgbà tí ìbáṣe gbọ́ èyí tí obìnrin lọ́wọ́ fẹ́ sí wọn wọ́n gbọ́dọ̀ rí pé aṣọ tó wọ́n wọ̀ ó kó gbogbo ìwà rẹ̀ yóò kó orí yóò sì kó dé owó tẹ̀ tó fi dá sí pé ìgbà kan ò ní sílẹ̀ nínú ara rẹ̀ àti ojú àti ọwọ́ débi pé yóò tẹ̀ wá sílẹ̀ àti yóò tẹ̀ wá sí odidi ẹsẹ̀ yóò fi ẹ̀dọ́ sọ pé òun kí ọjọ́ kọ asọ́mọ́sí àti yóò á wọ sáàtù àti onílé pípápípá ní òfin kọ́pa irun tó ilé yóò gbọdọ̀ wáyé irun gbọdọ̀ kírun bẹ́ẹ̀ ẹni bá ti kírun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò lè dé òun ṣe àtúnṣe lè lórí. asọ́nà sọ pé ọjọ́ ẹ̀mọ́tẹ̀mọ́ yìí èsì bí ẹni àtọ̀ àtọ̀sẹ́yìn ọ̀pọ̀ tó ṣe pé bí ara ṣe rí èèyàn máa rí lọ́ọ̀kan eléyìí èsì àtọ̀ sẹ́yìn máa wọ̀ pẹ̀lú àtọ̀ tó fẹ́lẹ́ àti tó ṣe pé wọ́n ṣe ní ti tọ́já sí pé ẹni tí bá kó yẹn yóò máa rí sí ẹni yìí pupa ni àti ojúlu láti fi aṣọ yẹn tó wá náà máa mú aṣọ àti tó ṣe pé ẹlẹ́gbẹ̀ẹ́ yọ pàṣẹ kó ń wá sọ ní ìmọ̀lẹ́sẹ̀ gbogbo owó ara ẹ̀yìn náà ni ọwọ́ àlẹ́ padà sí lọ fún àwọn obìnrin. ẹ kódà kéèyàn ọkọ̀fà gbogbo ara ẹ̀ tó bá ti ṣe é ṣe wà sọ báyìí lọ́wọ́ tí ń ṣàlàyé bó ni ara ẹ̀ ṣe rí irú ìrún bẹ́ẹ̀ ní ìjà lọ́wọ́ bá ti wọ́n ní ọlọ́wọ́ ọ̀sán. kódà ìyàtọ̀ ní agbára ìní ọwọ́ àbúrò àwọn òṣìṣẹ́ yálà ó kírun ní o àbí kò kírun sọ́kọ̀ wọn wà lẹ́kọ̀ọ́ sílẹ̀ ó ní ìran àwọn èyí tún kan tẹ tó ti di ọmọ àná ni wọn lẹ́nu arákùnrin ní òsì ìrìn wọn yẹ pé mo ti wà nígbà yìí wọ́n padà wáyé. ìhà àwọn àkọ́kọ́ ní àwọn tó ti di mo mú bílálà mo ti bílálà látara ìlú màálù tọ́jà tuntun ni wọ́n fi máa dá sẹ́rí àpapọ̀ àwọn àpapọ̀ sọ yìí tí a lè sọ́kọ̀ wá wà lọ́sọ́lá lórí pàṣẹ ó ní àwọn agbófinró tó ti dé wọ́n máa ń fi àjẹ àwọn èèyàn lọ́nà ìjọ. Táwọn sábà ń tẹ̀lé nínú àwùjọ àkọ́dà ẹlòmíì torí fífi náírà tí ó gbà ó lè pààyàn nínú àwọn ọ̀gá tó ti dé sẹ́lẹ̀ báńkì nínú àwùjọ wa. So èdè ti nílùú lásán yóò tún pa ní ayélujára ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ti wáyé. Ẹgbẹ́ kò sí kẹsàn-án bí ìlú ilé olè ẹ̀yin ta ní kò fún tòbí ó ti ní ìmọ̀ ọ̀rọ̀ mọ̀ yìí pé kò sí ní òsì àfẹ́sí èyí tó kéré bẹ̀ láti rí rẹ̀ máa ń tú. tó àlẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àlọ́ sẹ́lẹ̀ ó ní àwọn èèyàn tí ọba wà ní ikú agbára báyìí tó a ti gbé wọn fi ìyá jẹ àwọn èèyàn látara agbára tí wọ́n ní òun tó fi tẹ òsì táwọn èèyàn àlẹ́bí ní pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ mo lè wà sínú ẹ̀lẹ́. àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì làwọn obìnrin tó ti gbé káàdìyà wọn wọ aṣọ nílùú ṣùgbọ́n ìwò ni a ti wọ̀. ìtura yìí pé aṣọ tí a wọ̀ nísùnmọ̀ gbogbo tí ọ wà lára wọn òun náà lọ́wọ́ máa ti látara aṣọ tí wọ́n wọ̀. mo ní pẹ̀lú rìn wọn pẹ̀lú ọ̀rọ̀ wọn mo fi máa fa àwọn ọkùnrin. wọn náà sì ní ọmọlúwàbí. ní jẹ́ ìrìn ẹ̀tọ́ lójú sí ìrìn tí ọkùn ó pè wọ́n òní wọ́n máa ń rìn. sọ́jà ti ṣe orí wọn báyìí wọ́n dé lérè orí kéde gánà ìtọ́jà bíi ké ràkúnmí. àti sọ́dọ̀ bá àjọ tẹ́lẹ̀ ọ̀hún pé kò lè kọ́ tẹ́lẹ̀ láyé oṣù mẹ́yọ́ padà tẹ̀lé táwọn náà bá tẹ̀lé onírànà gan táwọn obìnrin gbé lérè. ó dà ẹ̀rù bíi ìdíje tó lówó tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ń gbé báyé ṣe ṣe fún náà àlọ́ tẹ orí rẹ̀ sí i ìfún ó ti bá fi onílà náà tẹ̀sí ó jẹ́ pé lọ́wọ́ fílẹ̀ fún ọba ti dá ọlọ́ba ti fi èso ti ọ̀rẹ́ ní ṣùgbọ́n látara òkè àti kúrúkú àti ìgbàkúgbà àgbà alásàlámù èèyàn gbà torí pé eléyìí kò sí náà tẹ̀lẹ̀ ní tẹ̀lẹ̀ síwájú sórí kàtó lé pé àwọn èèyàn kàtàkàtà òun náà ni wọ́n pọ̀ sí kìsì tó ti dá sí pé onílànà àìjà òun náà ní padà tẹ̀lẹ̀ nínú àwùjọ àdébí sọ́kọ̀ wà wà lò lọ́la pé ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ mú ò ní wà lónìí náà kódà mú ò ní kí òórùn rẹ̀ débi pé ọ̀rọ̀ kí ọlọ́run á tó sàkàrí rẹ̀ sókè ní pé aṣọ sẹ́yìn ọkọ̀ kírun ọgbọ́dọ̀ di aṣọ kódà di aṣọ yẹn ọkọ̀ fà lùgbà rẹ̀ kò ní di aṣọ tó lè gbé tí wọ́n bá wò ó èèyàn ọkọ̀ máa rí bí arìnrìn àti rí látara bọ́yá pa àti bí wọ́n ti máa. bákan náà lọ́jọ́ sí pé aṣọ tí èèyàn wọ̀ kírun òótọ́ ló ṣe ṣe ìran rẹ̀ ọ̀la láàbíà ṣùgbọ́n yóò gba ẹ̀sẹ̀ yóò kírun tó lọ ṣùgbọ́n yóò lọ gba ẹ̀sẹ̀ ní orí rẹ̀ kódà ní tí o ti tú àfẹ́ta ẹnìkan béèrè tó fẹ́ kírun bí ìtòsíkè irú aṣọ tẹ̀ ìwọ̀ àkọ́kọ́ ní pé kí lóṣù ní jìnnà sí gbogbo aṣọ tí àwọn ọ̀gá ti wọ̀ bẹ́ẹ̀ torí pé àyẹ̀wò Muhammad sọ́kọ̀ ọlọ́run àlùfẹ́lẹ̀ òní pé mọ̀lẹ́kọ̀ ní wọ ilé náà ilé wo ilé tó ṣe kí ajáwó àtẹ̀ abàdà máa ṣàlàyé àyè àti lọ́wọ́ àti irú ajáwó lọ́jọ́ iwájú pẹ̀lú kọ̀ọ̀nà. àbí tí àwòrán wà bẹ́ẹ̀ àti ibi táwọn yẹn ti ṣe àyọ̀yọ̀ lórí lu. kódà ẹlòmíì ìjọba kọ́lé kò lè gbà yí pé òṣèlú ti fà ilé òun àti kọ́ lọ wọ àwọn àwòrán bóyá gba sùkúrù ìdí àwọn ni àbí tó bàbá rẹ̀ tó kódà ẹlòmí ẹ̀ tó ti kú yóò tún tó wọn lọ sí ara lé èèyàn lórí àwọn màláìka láàánú kò ní ọ̀lẹ́ yìí tí bá ti pé lẹ́sẹ̀sì bóyá èèyàn fẹ́ tíráàlù àbí fún ní kábílíkì nípa ẹgbẹ́ èèyàn fẹ́ ti sàwùdí ẹni pé èèyàn fẹ́ ti rìn ìkẹta rìn lè àbí wọ́n rí pẹ́ẹ́sì níbi tẹ́lẹ̀ lè fẹ́ wọ́n mi sẹ́ àbí fún kẹ́sì yẹn lè jẹ́ tó mùsùlùmí yìí ti ẹsẹ̀ ṣe pé yọmọ owó ètò owó láti máa dí àwòrán káàkiri yálà láti yàrá àbí kéèrò ní ti ìrọ̀lẹ́ torí dáa ní wọn máa ń bẹ̀ sọ́kọ́ wọn ọ̀rọ̀ ìrọ̀sẹ́lẹ̀ onígbé màláyé kò ní wọn ìdílé káàkiri tó wá fẹ́ ní ẹ̀sùn ó ti àlọ́ wáyé rè lórí bí àwọn méjèèjì ti owó ìyàwó àti lọ́dọ̀ wọn onílànà èrè àti bèbí tí wọ́n fi àtọ̀sẹ̀ tọ́lé nígbà rí i èyí ó lè ló di ẹran tó ga ní bí ìdìbò bí onírànà àwọn akẹ́kọ̀ọ́ ilé wọn fi irú àwọn ọ̀kẹ́ yìí ṣe. nílẹ̀ wọn bí ó béèrè káṣí ìlú aṣọ ilé yìí sí ìjọba bá ti ti dé gàdí àwùjọ. sọ́kò làwùjọ ti fẹ́ dà gbogbo àwọn tó ti kú lọ fẹ́ ní pẹlẹbẹ ní gbogbo sọlẹ̀ bá òòsà wọn àtìkọjá sí pé wọ́n fi ń sọ ilé àwọn ìrántí àbí àwọn fún jáde pé nílùú lẹ́wà sọ irú eléyìí kan yẹn fi máa ń tẹ wà lù gbogbo tí ọba ti bá òfin náà ọba wọn sọ̀rọ̀ àná ọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n ìyẹ́ fẹ́ tọ́wọ́ tí ò fi kírun ẹ̀tọ́ lọ́wọ́ àti ẹ̀tọ́ wọn fi kírun kẹ́mi tí a sọ irun rẹ̀ lálàáfíà ṣùgbọ́n yọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ torí pé tí ọ̀lẹ́tọ̀ ìyẹn ò fi kírun rẹ̀. bákan náà lára tá sẹ́kì níbi mo kọ̀ lọ sí mi torí pé kò sí kankan tó fi àgbélé ìwúrẹ́ rẹ̀ láti sàlàyé rẹ̀ lẹ́kùnrin rẹ̀ ní inú àwọn ọ̀pá tó ti kọjá lọ. ọ̀nà ọba sọ nínú sọ́ọ́tù nìkan ìfi ọ̀nà àpàtà ní òwú àmà ṣẹlẹ̀. ọ̀nà sọ pé mo ò rí àdébẹ̀ ẹ̀yẹ́sà ti ti jísọ̀ mo ò rí pa wọn máa sọ̀rọ̀ àbò mo ò sì kábà gbélé ìlú. sọ ìwọ máa lọ gbé àgbélé ìlú lọ sọ ọlọ́run ọba tó dá yẹn ó ní pé òun ò ní kí wọ́n rí pa wọ́n tà láti pa tó lọ sí náà ń ò rí pa bákùrọ̀ fún àkókò ilé ọlọ́run ọba tó tó ń gbé lọ sí sọ́nà yìí so tí èèyàn bá tó lé nírú gbàgbọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ yìí lé nígbàgbọ́ kékeré kì í sí gbàgbọ́ mùsùlùmí so ìgbàgbọ́ mùsùlùmí lọ́rọ̀ rẹ̀ ẹ̀fẹ́ àlẹ́bí ìfẹ́ àlẹ́bí ọlọ́run ti di ọwọ́ ọ̀tọ̀ ọlọ́run máa ń gbé lọ sí sọ́nà nígbà tó ti sọ́nà ọba sọ so símbọ̀ tí àwọn kan wá ti gbà wọn fi pàwọn náà láti lè wù yìí sòyẹ ẹ̀fọn tó yẹ kí pé ìyàwó àyíṣà wọn ti ọlọ́ wà ní onídàálẹ́ ti sọ fún ọmọ àyè òṣèlú kò lè rí kankan nínú ilé rẹ̀ báyìí tí àtẹlẹ ìwà bẹ àfi kí ó mú àtẹlẹ ìwé ẹ̀ lọ́wọ́ sókè ló tún wá fi kírun sọ ó jẹ́ wọ̀ tó ṣe pé àwọn àfà máa ṣe àti wọ́n máa ń pàkíyèsí ṣèwéwé ẹni tó kírun aṣọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ ní àwòrán bákan náà ni ìsọ̀rọ̀ ní àgbélé ìlú. bákan náà lára nǹkan tí a ṣàkíyèsí ló ti pọ̀ lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́. ó ní aṣọ lọ́yà sí títí ìbá ti kírun ẹ̀tọ́ wà lẹ́gbẹ̀ẹ́yàn kò tiẹ̀ ní gbàgbọ́n ọ̀yà látara òun tí ọmọ àrùn bẹ̀. so ìtọ́jà òsè ìtọ́jà tó kéèyàn òsè iṣẹ́ ìbẹ́yà ti pé yóò máa mú oúnjẹ wá fún àti fún fámìlì rẹ̀ kódà ládàá lè yàn ọmọ ìgbà mẹ́ èèyàn ti sẹ́ nínú Islam kì í ṣe pé bọ́yá ìṣe lásán bí kò sí pé yóò tún máa gbà ládàá torí pé èèyàn lè yàn fi má rẹ̀ kó níbi kó máa tọrọ àti kó ti pọ̀ káàkiri nínú àwùjọ lónìí ṣùgbọ́n nígbà tí ìbá ń ṣe ìkẹyẹ náà yóò tún máa ṣàkíyèsí máa nígbà tó bá fẹ́ ṣèjọsìn wípé aṣọ sí òun ti fi ṣiṣẹ́ tó kún ti wà bẹ́ẹ̀ tó ṣe ṣe ẹjọ́ bá wà lẹ́gbẹ̀ẹ́ òun ò ní gbẹ́nu àrè so yọ ọ̀pọ̀lú aṣọ bẹ́ẹ̀ lẹ́yìn tí bá sọ́ka lọ́wọ́ wa láti lé so irú aṣọ yẹn yóò mú láti lé jàpípé ni yóò fi kí o nígbà tí ọba bọ̀ wá sí mọ́tàlásí. ẹni ilé yìí nífẹ̀ẹ́ àlejò ọ̀hánmi sọ́kọ́ lọ́rùn àyẹ̀wò sílẹ̀ òní fi gbogbo ẹni tí ó bá ti jẹ nínú òbí yìí kí kí wọ́n ní abẹ́lé sọ́kọ́ lọ́rùn àyẹ̀wò sílẹ̀ sọ òun náà ní àlùmọ́tà yìí asinu yi pé àlùbọ́sà pé oníran àlùbọ́sà yìí wà àlùbọ́sà ìta mi sì lè wà gbogbo wa lámà yìí pé ẹjọ́ bá jẹ lásán lẹ́yìn pé kí wọ́n ti ló bẹ̀ yọ máa rùn lẹ́gbẹ̀ẹ́ kódà bẹ́ẹ̀ bá ṣe jù yọ máa rùn lára yìí. sọ àdídí kọ́kọ́ kọ́kọ́ àlùbọ́sà ní pé ẹjọ́ bá jẹ irú nǹkan olóòórùn báyìí fálà yẹ kọ̀rìbánìlá mùsùlùmí kọ́mọ wulẹ̀ wà mọ́sálásí ìtumọ̀ ẹ̀ ní pé tọ́ba tó máa tó kúndùn rẹ̀ ní jíjẹ lásán òun ní jẹ lásìkò gbàdúrà mọ́sálásí torí pé tí wọ́n bá ti jẹ́ òórùn yẹn ó sì wà láàrin nígbà tí ìrún súnmọ́. so àdébí tó wọ́n wọ́n wà àdúgbọ́gbà kìí ṣe pé ìwọ ọwọ́ sànà fífi kọ̀ yí bí ẹjọ́ bá jẹ́ kọ́mọ̀wòlẹ̀ wà mọ́sálásí ní pé torí òórùn sì máa wà bẹ́ẹ̀ kájọ́ aṣọ yí pé ẹ̀ńdí mo sì dára aṣọ yí pé ẹ̀ńdó sí pé akọ sí òun ti fi kó lè ti fi sílẹ̀ ìdí ọ̀rá ìwọ̀ mọ́sálásí ibẹ̀ yẹn ni àwọn onímọ̀ sí mo fi dé orúkọ yèkéyè aṣọ sẹ́yìn ọba wọ̀ tó ṣe gbé kò ní jẹ́ kí òwúrọ̀ kìjọ wà nínú mọ́sálásí ìyẹn gbọ́dọ̀ jù. báyìí náà la gbọ́dọ̀ mọ̀ yìí pé ìta àtàlàyé yìí níbi àdámàrí ọ̀rọ̀ yẹn pé ìta àwọn kò sáàtà sí kákọ́fà nínú ọ̀rọ̀ àti bí aṣọwọ́ òṣèré nínú ọ̀rọ̀ tí wọ́n fi jẹ́ àdọ́gba sẹ́yìn òṣèlú ó ní ní ẹ̀sẹ̀ pẹ̀lú ìpọ́nlẹ̀ yìí ṣùgbọ́n aṣọ ti dé mi ò kí irun tó yàtọ̀. lára ìtẹ́tàwọ̀ yìí látàkùn nínú ọkùnrin nílé ẹnu tí ò lójú ti di dé bọ́ǹkà lásán ni ó wọ̀ yóò ti jáde ta yóò wá gbé mọ̀ yóò gbé ìmọ̀ ta látara yìí pé ọ̀mọ́lẹ́ ìyá eléyìí ti ní ìwọ nínú ìta. alẹ́ wa Muhammad sọ́kọ́ ọlọ́wọ́ rẹ̀ kò sẹ́lẹ̀ ọ kọjá lọ́jọ́ kan ọwọ́ àríkàlára tàbí rẹ̀ orúkọ rẹ̀ jẹ́ máa ń lọ ọwọ́ nínú sọ́yìn kò tí ó sí ìta rẹ̀ lè alẹ́bí tó kọ́ bá rẹ̀ tó náà lọ́dẹ lọ́sẹ̀ fọ́ńdà bó ìta rẹ̀ fa ìtẹ̀ fọ́ńdà àwòrán torí pé ìta ìwọ̀ ń wò sí i sọlá ẹ̀kọ́ tó wà fún ìta ìyẹn làwọn afáàlùsọ pé ìwọ ní ọjà ti pé kéèyàn máa jáde àti kórìn ní ẹ̀rìn tó ti pé òní wà ní ìbámu sí ìsìlá àbí tí ọ̀yẹ́ fún orí lára èèyàn wọ́n máa rí pẹ̀lú ẹ̀ so yálẹ̀ èèyàn kírun òkú kírun òkú títí pé èèyàn máa yán wọn káàkiri ní àdúgbò ẹlòmíì ìjà yóò sọ lọ tó ẹ yóò sì máa wọn pápá òkú wọn ju ìta rẹ lọ́sẹ̀ tí òun gba àtẹ̀kọ́ so bí wọn ti ṣe pé kò bá wọn sáàmù ìkájẹ́ sí. bákan náà lọ́jọ́ sí bí omi ìgbà tí ó kírun ní lásán ṣùgbọ́n tó bá fẹ́ jáde gan ìtọ́jú ọ̀ràn ẹ̀rí kọ́kọ́ fún àdúgbò rẹ̀ سلطي عليه ومحمد صلى الله عليه وسلم nínú àdéhùn lọ́wọ́ nínú sọ́mẹ̀sì ó ní àlùbárà tó àwòrán obìnrin ìwòwò ni. a sì rí pé parí àdúgbò àwọn ẹ̀kọ́ ní ìmá ìlọ́kọ̀ọ́ ya sí pé àjẹwò ìtẹ̀lẹ̀ ìsàkóso ilé ìtẹ̀lẹ̀ káàkiri ayé òun náà ní nínú àwùjọ tó wà. kódà nígbà tí ó ti ti wà díẹ̀ àjẹwò yóò tó báyìí Eh, àǹtí lẹ́yìn òtí pọ̀ jù kí ni yọ̀ọ́ jẹ́ solúsàn sí ẹlòmí ọmọ wa tẹ tí wọ́n máa tí wọ́n lágbàkà ní kí wọ́n máa lọ sí ẹ̀wà ni gbogbo solúsàn yẹn ó dàbí pé wọ́n ti omi lẹ̀ omi yà á dàlẹ́ o wọ́n á sọ pé ẹ lọ́ máa gbé ẹ máa gba omi wa tẹ̀sí àtọ̀nù nítorí ẹ̀kọ́ tẹ̀lé ní pé kí wọ́n ti omi náà ìtọ́wá dàlẹ́ ni wọ́n sàn so ó ti omi ọ̀sẹ̀ ilé ọ̀dún omi kò yóò tún máa ya sílì ìpìlẹ̀ gan ni wípé èrè kúrè tó kọjú tó tọ́mọ mi ìbá wọ aṣọ yálà lómi lọ́kùnrin ẹ mọ̀ ìgbé eléyìí ọ̀wọ́ wa láti fi tọ́jà kásẹ̀ tó aṣọ pé yóò tẹ̀ àwọ̀ yìí sí ó tẹ̀ wá pé kí aṣọjá ti fi lọ́jọ́ ràn yàn kò sì sí ìgbà tó ń kálukú lé ìpìlẹ̀ ayé ọ̀ tó o ti tọ́ náà ọ̀dọ́ ìpínlẹ̀ ọ̀gbọ̀n lẹ́yìn o ti tọ́ náà ọ̀dọ́ ìpínlẹ̀ ọ̀gbọ̀n lẹ́yìn kí ló dé sí ìyàwó mi kan wá sí tọ́nà ẹ bá ti tọ́nà ọ̀lẹ́ pé kò ní ráyè tó ìbá sí àwọn àlùkò tó jẹ́ ìlú ẹlẹ́sìn ẹ̀yà bẹ́ẹ̀ bá ti lẹ́sìn tó bẹ́ẹ̀ ni ó ti gbádùn sẹ̀mí ayé tó àpéjọ ìwé ẹlẹ́sìn wà lẹ́nu ìṣẹ́lá yìí kí ni ìgbà sẹ́yìn bá fi látara yìí pé mo fẹ́ ti gbá mo fẹ́ gbà tó ìyá máa rìn òun àdínkù ní rìn kó tiẹ̀ bó ti tó àti bí ó ti tiẹ̀ tó a ti pé ìtẹ́lẹ̀ láti dé ní kí òbí kí ẹ òbí wọ́n ṣàkíyèsí dáadáa irú aṣọ wo lọ́mọ máa wù jáde. gbogbo ìlú wọn pariwo ní sùúrù kí ni wọ́n wọ̀ sí bí ọ̀wọ́ bíi sáfù báyìí ti ń pè ní ìjẹ̀bá onílé gbígbà wọn máa wọ̀ wá sí sùúrù ẹnu bíi látara dé tírẹ̀tì yóò tún sọ pé wọn ò ní wọ̀ wá sí sùúrù. sọ àárẹ̀ ìjọba mi ló sọ bọ́ àárẹ̀ ẹnu mi ló pera rẹ̀ pé ìtumẹ̀ níbi ẹgbẹ́ tí gbogbo èyí tí wọ́n ń wọ̀ tẹ́lẹ̀ ti kéde èmi ti kéré lónìí ṣé àṣà wa ní pé ká wọ níkà kí obìnrin ó sí orílẹ̀ nígbà mọ èkó tó mú kristẹni sí wọ̀ lùsùmí ló ti wọ́n. sọ ìtumọ̀ ẹni tẹ̀ ẹ̀yin náà ẹgbẹ́ àṣà yìí àbí èèmọ̀ bálà nẹ̀ẹ̀sì díẹ̀ mú ẹgbẹ́ e lérí mùsùlùmí náà gbé e. tó ṣe é pé gbogbo fọ́tò èké wọ́n gbé kàdí nípa Maria lè rí ẹ lórí kí wọ́n ti orí rẹ̀ lẹ̀ wọ́n náà kọ̀ fáwọn èèyàn. sọ nígbà tí ìyẹn bá wá wà lọ́dọ̀ yìí kí ló dé tó lé dé ẹ̀kọ́ àti ìdájọ́ lé dé èdè yóò jẹ́ kí àwọn ọmọ ní èyí tuntun níwọ̀n àbá èyí tó ṣe dé ó tún rọrùn torí pé yẹn náà kì í ṣe bí bóyá ló pé ọ̀ ilé tí wọ́n fi máa practice lórí àtúntò nígbà tó bá jáde kò fẹ́ ká ní ètò tí lẹ́yìn oúnjẹ ní ìgbà sọ ilé ìwó lò kí ọlọ́pàá yìí wọ́n sá ní ọkọ̀ wọn kó wo ọmọ ẹni ọkọ̀ wọn lórí ìwà ọmọ alẹ́gbàá sọ ayé kọ́ra ọmọ nípa ìṣẹ̀lẹ̀ ọmọ alẹ́gbàá وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا نسألك كثيرا ولا ينفع إلا أنت فاغفر لنا من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم الله أكبر الله أكبر الله لا إله إلا الله